máa ló ń gọ fúnra ẹ̀yìn lásán kẹ nítorí pé ọwọ́ ti mọ̀ wà tí bá gbá imú nẹ́ẹ̀sì rẹ̀ máa lu ibi ìwèrè máa fọ́ bá sílé fún ìrìnkìrì. ìwọ ti gbàgbé pé trap là ń jẹ trap òun là ń jẹ kí ló dín kí ni. ẹ ń bẹ̀rù ìrẹ́ kẹjọ ọ̀gá kó ṣì jọ. ìyá ẹ̀ tó gbọ́ ọkọ ẹ̀ kò lọ́kọ́kọ́ ifá kọ́kọ́ lọ́ máa lọ́tẹ́ fún jọ. òun náà kó ṣì lọ adémọye sọ fún ẹsẹ tásán àbá gbá máyùmù tásán àbá gbá máyùmù next week ẹgbàá kò dé sọ̀sọ̀ máfíríkà o sọ́mọ àwọn tèmi ń lọ ni. kí ni ajá ẹ lẹ́nu. èmi tí mo gbọ́ èmi tí mo wọ́n ti lọ́wọ́ ó gbọ́ ni àwọn táwọn ẹ̀dá yẹn kó jáde àmọ́ èyí bàjọ́ sísàkà bá mú yín sísàkà bá mú yín sọmọ tó wà lẹ́yìn sìn ramsey mà ní kípa ni. kò ní dáa fún yín kò ní dáa fún yín kò ní yẹ yín. aláyé farabalẹ̀ tó ṣẹlẹ̀. àbọ̀lọ̀ fún ilé ní àtìkọ́ bíi five thirty débi ten méjì fún mi ní twenty naira báyìí omi omi ogun ti dé ẹ̀ lówó àti láyé pa ẹ̀ ní one fifty láti láyé pa ẹ wá lòdì ní táìmù ẹlẹ́kùn tààtì. sọ́wọ́ ebi ọ̀la tó tẹ́tí àwọn àfọ ìfarabalẹ̀ náà yóò ṣe ẹ gbá bébà tó next week yẹn o tó bá gbà. bọ̀bọ̀ ìwọ ọmọ ni a ní trap òun là ń jẹ ó yé yé yé yé a yé a. ẹ kọ́ ní kí wọ́n bá jọ ẹ̀yin ẹ̀yin ti ní ọjọ́ sọ́dọ̀ ni tẹ bá débi ẹ má débi o èmi lọ́wọ́ tẹ́ kí mọ́tò kan kọ́ ẹsẹ ẹlẹdẹ bùkún mi. ọlọ́pàá ìwé ìjọba báwo ni ọlọ́pàá next week ẹsẹ next week ẹsẹ èyí máa fẹ sátọdẹ àgbà. lọ́jọ́ a máa kanra mọ yín àgbò tó tàdí mẹ́yìn ni. wọ́n tágbó yín bá tàdí mọ́ ìyàlú máa bá bẹ̀ pé tó padà dé máa ti kó méje léyìn lọ́wọ́ tó ṣú ọ̀bà jẹ. bàbá mi àdàrẹ ní máa fún yín sẹ́wọ̀n ní máa a ní sẹ́wọ̀n ní máa fún yín sẹ́wọ̀n. a máa kọ́ra mọ́ a máa kọ́ra mọ́ sẹ́wọ̀n. Ah, ìwọ ìwọ tiẹ̀ ìwọ tó lọ kà orí ẹ̀ ò pé Ah, ẹ̀ kò lọ́kọ́kọ́ ibà èmi wèrè ọlọ́run ọlọ́run ṣé àwọn ẹ̀rọ àwọn méjì ìyá wọn dẹ̀ máa retí pé òkè o ọkọ̀ òun bọ̀ o ó lọ bí iṣẹ́ o láti five wọ́n ti débi àti five this is to twelve àwọn èrò ẹjọ́ kò débi ọmọ ọmọ rẹ̀ bá pàdé bá pàdé ìyàwó mi lé adẹ́rọ̀ bí ọ lọ sí ọwọ́ dé wa òṣìṣẹ́ rẹ̀ pé kò sí wọ́n mi náà ọ̀sán kò ní yẹ yín nígbà àti wọ́n náà ẹ̀kọ́ wọ́ngọ̀ wọ́ngọ̀ máa ti sọ ẹ̀ pọ̀ fún mi. Eh, eh, mi ò fẹ́ gbọ́ ẹnìtì mi ò fẹ́ lóko èèyàn lọ́rùn lọ́ládé mi ò fẹ́ ní òkú èèyàn lọ́rùn bí sórí mẹ́ta ni irú ẹ̀ṣẹ̀ gọ̀gọ̀gọ̀gọ̀ ni mo ṣe no no no you tell me kí lẹ́sẹ̀ mi gọ́gọ́ màá máa lọ lójú títì àwọn èèyàn máa máa tag mi màmá gbọ́dọ̀ àwọn èèyàn kan sọ pé bàbá àbíkú ẹ̀bọ̀bọ̀ yẹn ni òun ló ọ̀ṣẹ́ alákọ̀ọ́kọ́. mo gbọ́ wọn náà létí ni o wọn kì í ṣe ọlọ́run eh. wọn jẹ́ tí bá fi ẹ̀kú lé wọn tí bá fi sọ etí ẹ̀ are you normal are you okay at all àwa sọ̀rọ̀ àwa sọ̀rọ̀ èkébi àtẹ́lọ̀ sunu ọmọ ẹ̀yin tàbí ṣẹlẹ̀ ṣe ọjọ́ ìbọn ló kù sí èmi èmi kí èmi ẹ̀wọ̀n oh, èmi ni kí n máa ṣe wàhálà. ọba nìkan ló ní bàárọ̀ ṣe pé. àná ojú ilé náà ojú ilé yóò tèmi contactless ni mo dẹ̀ ti fẹ́ yọ dànù ó ti sú mi no ó ti sú mi kí ló dé. èmi màmá màmá kẹ ọmọ màmá kẹ ẹ màmá màmá màmá pápá oyún àná náà wà lóyún bíi méjì in two years wà á bímọ náà tán oh, no see i am sick and tired of this. lọ́ládé lọ́ládé lọ́ládé lọ́ládé máa lọ lọ́ládé máa lọ are you okay. Mary, me alone. Are, are, are you normal? Kí wàá fẹ́ sún ọmọ again? So that when you oyún mi, kí n waste time, kí n waste energy, kí n máa kí n máa kí ẹ̀fọ́, kí n máa And at the end of the day, kò bí kó tó kú. Lọ́ládé. Oh fine, your info came on time. Come, Baby, please. Oh, that's all. Be able to show you. Tell them. How? Um, <clears throat> for your information, let me formally introduce you nítorí pé mi ò fẹ́ ní òkú èèyàn lọ́nà nítorí pé at this point in time mo ní nǹkan tó máa cool mind mi tí ò ní jẹ́ kí nǹkan tí màá ṣe kọ́ máa fún rán mi lọ sẹ́wọ̀n at the end of the day ni mo ṣe ní pé okay fine I have gotten myself a new wife you can please leave my life good luck sí ọkùnrin mi tó bá máa wọ láìfẹ́ tí o máa lọ máa bí àbíkú fún torí ẹ̀mí tèmi ò fi mọ́ I am too young to experience all of this. Alice àbí obìnrin yẹn bí àfihàn fún mi. lọ́la débi. lọ́la débi ẹ̀ka ìjọba. ọ̀dọ́ kọ́ni náà ni. ó ti ṣẹlẹ̀ báwo afa dọwọ ẹ mú wèrè gbé wèrè fẹ́ bá mi lọ́wọ́. mo ti sọ òòlè ta pépà mọ́nú bíbá yìí ìwọ o má ṣe pé o fẹ́ mọ bá ṣe ń la wáàbì tó bá dé mọ fẹ́ mọ bẹ́ẹ̀ la ó ti yẹ èmi náà máa jẹ àìtó òòlè ta pépà mọ́ bíbá yìí wọn kàn máa ta pépà oníṣẹ́ pé ya gàdó gàdó bọ̀ ìwọ náà gba òun dání o ó ti yẹ òòlè ta pépà lẹ́yìn kó ètè mi kú yìí mo ti gbóhùn ẹni mo jáde ọ̀rá newspaper ọ̀gbẹ́ni ó bá tẹ̀ mo ti gbóhùn ẹni mo ṣe jáde ó lè ta ipa ní kọ́ńpáǹdì ilé ni o. ẹ ti máa mú ọ ti máa mú sí màá gan. ikú ń lórí ọ̀gá àti àwọn. àbẹ̀nà ṣé àwọn ọ̀gá ẹ̀ tó ń ta pépà ń kọ́ńpìlì yín àbáwọ̀ ọ̀gá mi tó ń bí báyìí. ikú ń lórí wọn ó dáa jẹ́ wọlé kí n sọ. ọ̀gbẹ́ni àwọn ọ̀gá mi tó ń bí ẹ̀jẹ̀ ó sì fine boy ni wọ́n and fine girl wàá lè máa sọ. ah wọ́n máa ń pariwo màní wọ́n máa ti ń jà látàárọ̀ pé ẹ̀ àbí kúrò ń bí o ò lè fẹ́ mi mọ́ mi ò lè fẹ́ mọ́ lọ́dọ̀ ń jà látàárọ̀ nìyẹn ọ̀ wá sí ọ̀ ọ̀gbẹ́ni wo lẹ́ni ọmọ alẹ́ wọn àìkúrò mi báyìí. ẹbí ọ̀gá yín dẹ́kun ẹbí ìyàwó wọn ni ìyàwó wọn ti fẹnu kọ gan níbi tí ò dáa ó dẹ̀ máa dáa kí wọ́n sùn. Hmm ọ̀gbẹ́ni ọ̀rọ̀ tí wọ́n tẹ̀ ṣe dá sí ọ̀gbẹ́ni nígbà bímọ yẹn òun kò bá bí ọmọ kò bá má bí ọmọ mm-hmm. ibi tó ń sẹ́yìn kó máa bí ọkùnrin kó máa bí obìnrin ẹ gbé yẹ fún náà nìyẹn. ọkùnrin ẹ̀jẹ̀ ṣé mo lè wọlé. ah ń wèrè wù láìpẹ́ rẹ̀ àìtí òrìbá ṣe nineteen àìtẹ̀ rọwọ́ mo lò ní òní mẹ́sẹ̀gì fún ọ. ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa wúlò fún gbèsè ayé o. òrí wèrè <laughs> tó bá ṣe nineteen àìtẹ̀ rọwọ́ mu ọlọ́run. tí àwọn ọ̀kẹ́ méjì bá pa ọrùn ẹlẹ́dẹ̀ ń ẹ ẹ kí ni o lè wọlé sínú bíbá yìí. ẹ ẹ àwọn ọ̀gá mi déjì. ọ̀gá yín dẹ̀ sì máa bímọ. ìyàwó rẹ̀ sì máa bímọ o. a máa bọ́kùnrin a máa bóbìnrin bọ̀ àwọn méjì máa padà kú mi nítorí pé àwọn wọn ti fẹ́ràn. mo sọ tèmi ò bá kú ọ̀run ẹlẹ́jẹ̀ ń wà o ó ti mu sí máa dán rí ó sì mọ kó máa tayọ lọ́fun. mo sọ tèmi o. ò rí nǹkan. ṣùgbọ́n. ṣùgbọ́n. ẹ jẹ àwọn ọ̀gá ẹ méjèèjì. ọ̀gá ẹ ìjà ẹ méjèèjì. ó máa lọ rún ẹ tó bá para wọn. tó bá para wọn o. ó wí tèmi a ò rí tó bá ṣe nineteen bó ṣe wà yìí a wàá jọ̀rọ̀ wọ́n mu ó ti ṣẹlẹ̀ ó ti wo ìwà yẹn ọmọ yẹn wo ìwà yẹn mo láìkẹ́ ó ti mọ òróró pa ó ti mọ òróró pa wọ́n ti mọ kó máa mu sí màálà. ọmọ kò jìlá yé èmi kò mọ kí mi dán olùkọ́ lásán lọ́pọ̀ mi ní gàdó gàdó bọ̀ yìí ọmọ kí mi dán máa bọ̀ jà ẹyẹ máa jájá tí lọ. ràn mí lọ́wọ́ olúwa mọ́ máa jẹ́ jìyà. àlàáfíà ni o. Ah, ẹ ti géètì ni. mo ti ní kí ìrọ̀lẹ́ ilé. banṣi géètì ọ̀gá ẹ̀ kọ́. kì í ṣe géètì ní ilé tẹ kọ́ sí wíwá yá bí. Ah. ọ̀gá ẹ̀ kọ́ àti ìyàwó ọ̀gá mi kọ́lé lọ́wọ́. ẹ̀yin ni ó surprise yá bí ẹ ti lo slot yìí tán ni ẹ kò tí ì já ni. ṣé o mú tí èrè mi ló sọ ń pọ̀ ọ̀gá ẹ̀ kọ́lé lọ́wọ́. ṣé bẹ́ẹ̀ parọ́ fún yín kí wọ́n bá yẹ rojọ́ jù for your information wọ́n ti lé ọmọ yìí kọ́ mi báyìí o. Eh. ọmọ tèmi. wọ́n ti lé ọmọ yìí kó mi báyìí. jáde kó nínú ilé. àwọn ti lè jáde wọ́n ti wọ́n ti kẹ́rù lánàá ìgbà tí òye tí ò pa báwo lọ ṣe ní ilé ẹnu òun náà mú bí ẹnu tẹ̀yìn náà ẹgbẹ́ yìí náà má mi ṣí déètì má mi ṣí déètì ẹ̀yìn mo mọ̀ kẹ́ máa lo slot yìí tọ̀ ọmọ yìí náà máa parọ́ dàdé open the gate open the gate òun dà kó wá parọ́ sí i oore mi oore mi wáṣọ security lẹ́sìn mo ń jáde lọ́sìn èmi dọ̀rẹ̀ mo ń bọ́ sí gbòòrò ẹ̀ òrè kéré. ẹ̀dùn náà ṣó o mutí rèé o. àwọn tó yà kéèyàn ni mo ti mọtí láàárọ̀ yìí mo ti mọ̀ ọ́ dúró o <laughs> èmi màá mọtí lọ́jọ́ kú ni. torí pé nílẹ̀ lẹ́yìn wọ́n á lé ọmọ mi jáde wọ́n dẹ̀ wàá lè jáde látànà mi ò dẹ̀ wàá ní rí i bó ló tún fẹ́ lọ tí yóò ṣọ̀dọ̀ mi. ìṣọ́ àwọn kò lọ ẹ pẹ̀lẹ́. kété ẹ máa lọ pọlọ mi báyìí dùn òwúlò ẹ ẹ débi báyìí kẹsàn-án pé yá gàdó o ìwọ náà gbà o mo dání o mo dání o yìí àdúrà mi ló gbà lé yìí lórí. mo láìkì lóko yìí action pọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́. rárá o ọláhun wọn wá síbi ìbàdí kan sọ pé gàdó o gàdó wọn náà gbà o àbí kọ́ni kọ́kọ́lẹ̀ kan sílẹ̀ kan ẹ ọ ti lo slọ́ọ̀tì ọ̀tọ̀ ọmọ náà ló gbárù ọmọ wọ gàdó open the gate sílẹ̀kùn sílẹ̀kùn òun dà ìyẹ́ ló jọ àwọn ọlọ́mọ tó ń sọ ọ̀jọ́ káwọn náà gbàgbòòrò lọ ká lọ́ọ́ fi tajútajú sára. ó tún ti ṣẹlẹ̀ o. buhari ti buhari ti yá bílíọ̀nù kan ta ló sọ bẹ́ẹ̀ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o inú ìwé Vanguard ló wà. bàbá tó bá ọmọ ẹ̀ lóyún. ẹ wá amúmirin pé oyún kan wà nínú yín ẹ má ṣẹ̀wọ̀n àti wípé tẹ́ ẹ bá ṣẹ ó léwu fún yín o nítorí pé ààrẹ orílẹ̀-èdè kan òun lè fẹ́ ṣẹ̀dá mi mo ti sọ tèmi o. ẹ máa gbà mí kẹ́ o báwo lọmọ ẹlẹ́ni yìí ṣe mọ̀ pé mo lóyún ọ ní kí n tún máa ṣe àyè orílẹ̀-èdè báwo ọlọ́run máa ṣàánú mi o báwo ló ṣe mọ̀ pé mo lóyún torí ọlọ́run. buhari ti lọ túra rẹ̀ ṣe ta ló it's okay um, kìnìún yẹn ṣì hide here? but um, ẹ máa ní to relax níṣẹ́ gbọ́ mo feel pé Better torí condition you need to just be okay I just can be pe ọkọ yín tí mo nọ́mbà wọn bẹ̀rẹ̀. ọ̀rọ̀ pẹ̀lú. n feel fi Yeah, who's this? Ẹ jọ̀ọ́, ṣé Mr. Adenekan ni Yes, please. Uh, okay, my name is Dr. Banji from City Star Hospital. Um, ìyàwó yín ṣẹ̀ bímọ ni wọ́n wà wa, so a fẹ́ kẹ́ máa bye. báyìí báyìí báyìí. Um, ẹ jọ̀ọ́, ẹ check ẹ ṣé kò ń wrong number lẹ́ ń pè ṣá. Èwo ni ìyàwó mi? Mi ò mi ò níyàwó àdìmọ́ mẹ́rin. Àbí ẹ ṣọ́ pé nọ́mbà mi lọ́ fẹ́ pè ṣá. Ṣé ẹ̀yin kọ́ ni ọkọ Mrs. Lọ́ládé Eh, Lola de. Lọ́ládé lóyún. ìyàwó yín bímọ lọ́dọ̀ wa ṣé ẹ mọ̀ pọ́n wà into labour ni i expect ẹ ti débi náà ni mo ṣe ní kí n pè yín. Lọ́ládé ò lóyún tọ́rọ̀ yẹ pé ó lóyún wò òun ló mọ̀ jàre ẹ bá mi kí pókó ọmọ. ẹ ṣe bá kò bí kan tó fẹ́ dúró náà. ẹ wò bí a bí a máa wọrí jọ bọ́bọ́ i don't understand o ò gbọ́ tó ṣẹlẹ̀ ni wọ́n dẹ̀ lọ́jọ́ kó máa yé mi pé ẹ lọ́la adé ládé pé ìgbà tó máa kúrò lọ́dọ̀ mi kò lóyún kó tó kúrò lọ́dọ̀ mi o wọ́n wá sọ fún mi pé apé ó bì. Ah, ó lè lóyún ẹ̀mí mímọ́. Ah, àbúrò àfọyín ẹ̀mí mímọ́ náà bọ́bọ́ ewo lomi tó ń mu. mo fẹ́ fi omi tẹ́lẹ̀ kùn mi mo sì máa jẹ́ ségun náà mo sì máa mutí pa. bọ̀bọ̀ wọn ní sí ewu ìwà yìí o so ewu lè wà bóyá ká lọ sí next joint. padà ọkọ yín cut fóònù ní sá ṣé ṣé ṣé I hope everything is alright. Mama Jenjiya, bí You see, um, whatever the case may be, ẹ máa ronú ju ṣẹgbọ́ ẹrù ti ọmọ tí ẹ̀ṣẹ̀ gbé blood pressure yẹn kó má lọ just take it easy everything will be okay. Eh? màá lọ yọjú sí ọmọ yẹn náà sí ẹ̀bẹ̀ ọ̀gá wọn ní báwo ìrí nínú wọn nìyẹn bá ti máa rírun nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti máa ríran sí ọ̀gá pé kọ́ máa tààbò rárá ní àsìkò yìí. nǹkan tí mo rí ni mo sọ ẹ jẹ bá mi. ọ̀gá tó mọ̀ pé kò lè má lọ lọ wọ àwọn ẹbí ẹ̀ every weekend. mo mọ ẹ ọ̀dà ìrúkúrò mi ẹ bá mi. tiẹ̀ dúnú ọmọ ọdún mélòó ni ẹ gangan tó bẹ̀rẹ̀ sí rí gbogbo nǹkan tó rí yìí nà ẹ bà ẹ bà mí seriously ẹ̀rù ẹ bà mí wà á máa lọ ná ṣebí kí n bẹ ọ̀gá ni màá bẹ ọ̀gá ṣùgbọ́n kí láti bẹ bẹ ọ̀gá ni ìwọ wà á máa lọ ná màá bẹ bẹ ọ̀gá wà á máa lọ ná wá wá wá wá irinṣẹ́ kọ́mpìnì lé <laughs> o gbọ́dọ̀ gbé irinṣẹ́ kọ́mpìnì lọ dẹ́yìn má mú lọ màá bẹ bẹ ọ̀gá ṣó ti gbọ́ ìwọ sì máa lọ ná. ẹ ti ní wá ní àmọ́ abẹ́ bẹ ọ̀gá ìwọ máa lọ ná. mo ní fún lọ́wọ́ bọ́ọ̀lù máa pè. ẹ máa pe àǹtí tó mo tiẹ̀ mọ́lé yín gan máa wá sílé yín don't worry now ṣebí mo sọ bẹ́ẹ̀ má bẹ bẹ ọ̀gá ìwọ tiẹ̀ máa lọ náà torí bó ṣe dúró síwájú mi yẹn bẹ́ẹ̀ àyà mi ń já. máa lọ tí ń fẹsẹ̀ jọ lè máa lọ tí máa lọ nínú ọ̀sìn mi sìn. father. Yes. Um, um, me. Hmm? Okay. From question tó béèrè. I'll tell you about your father some other day, okay? Um, baby, do you know we made 60,000 naira last night? Your show was massive. Everybody want to listen to my baby. so owó yẹn mo wá fi hàn pé I'll pay part of your school fees then um, pay the landlord and the tobacco ká fi ra foodstuff bíi noodles and what do you think? anything is okay. Ah. Anything is okay, Bisi. but with your money now, I'm just telling you how we want to spend it. Is okay. Or oh, should I send it to your account? No, mm, you can use it. We are using it now, baby. Let's pay landlord part. We'll pay your school fees and we'll buy food stuff for you. It's okay. Are you sure? Mm. Ọmọ olóríire, ọmọ alálùbáríkà ni Ṣẹ́gun Àkàndá o, orí fún mi lọ́mọ bí Ṣẹ́gun. Adé, mo lọ síbi kan lálẹ́ àná ní club kan tí n bá sọ fún mi pé mo bá ìyàwó ẹ̀ pàdé ńkọ́ lọ́ládé. ìyàwó mi lọ́ládé. lọ́ládé òun àti ọmọ ẹ̀gbọ́n mi wí eh, díje mi ló ń ṣe díje mi. lọ́ládé kan náà tẹ̀yìn àti ẹ̀ mọ́ èso kó wá sọ pé bọ́ọ̀n àtọmọ ẹ̀ pàdé. Ah orí tó jẹ́ pé ó tún ti bí àbí kú as usual because èmi àti ẹ̀ mọ̀ bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ṣó tún ti bá àbí kú ni again. ìtúbí lọ́wọ́ ìyá bí yìí ni o ọlọ́run díje gan ló ń ṣe tó bá rí àwọn tó wà níbẹ̀ bó ṣe ń hìlẹ̀ ọmọ èmi gan fi tọrọ pé kó yẹ pé mi mo bí ọmọ yẹn. bọ̀bọ̀ kí ló ń ṣe báà ló ń ṣe báyìí ṣé ọmọ òkú kó má ṣe díje ni. i'm serious. sílẹ̀ dùn ún bí ọmọ ọdún mélòó lọ́mọ tá ń sọ̀rọ̀ yìí tí bá máa wò between eight or twelve years ló lọ́wọ́ ẹ máa jẹ ọmọbìnrin báyìí. eight between eight to twelve years. that's it. Yeah, but how are you so sure? that's my question how are you so sure? mo ríyàn pẹ̀lú ọmọ pẹ̀lú ọmọ gan o de automatically kan fi ìpè bí a pé òun ló bí. Ah, ah. ṣé mo fẹ́ dààmú tì ní lọ́ládé ní sẹ́ ìyàwó ẹ̀ ni lè ṣọ́ọ̀pù ọmọ ẹ̀ lọ́mọ ẹ̀. wait wait wait wait wait um, in all sincerity because me ò believe nǹkan tó ń sọ yìí but then Um, ṣé o lè mú mi dé ilé ibi tó ń gbé. o ah, serious mo sọ fún yín kí mi lọ ṣayé ní club mo rí níbẹ̀ tán tí ń hèlè wọn àní ah, ah. mo fi tọrọ ọmọ èmi gan láìkẹ́ gan ọlọ́run. ok ok in that case tó bá yẹ pé club ni ìgboro ni ìwọ ìwọ yìí ṣe bó ṣe òun ẹ ó yẹ ṣe làwọn làwọn bọ̀ ó yẹ kó ilé rẹ nìkan tó máa lè bá sọ̀rọ̀ tó máa lè fún ẹ ní whereabouts but in all sincerity i'm gonna foot your bills okay yes máa ṣe dáadáa. you are not talking tó bá ti jẹ́ pé òru wo má my table mo ṣe máa tẹ bọ́tìn má máa kéde live. abeg mo fẹ́ mọ̀ because Oh, you n play lórí mi pé how ìgbà wo sígbà ọlọ́lá dé hmm. àbí A bi máa ń bì. kó kó mi ò fẹ́ rí bóyá fẹ́ ṣe ní ayé yìí lóye máa bí bi, bímọ máa stay you know how many ọmọ iye ọmọ tó ti. ọmọ olórí rẹ ọmọ sọ mi. ṣẹ́gun àkàndá orí fún mi lámọ bíi ṣẹ́gun. dado dado ah boss mo ń jí ilẹ̀kùn lè mi mo ń jí mu ni <laughs> gàdó gàdó kí kí ni sọ mo kò wọnú lé nsìn kò rí pé alice ò sínú lé gbogbo lé mi dẹ̀ ti empty mi mi ò understand náà kí ló ṣẹlẹ̀. ẹ̀yin màá kọ́ kí yẹ kó rí rè. mo ti pinnu ọ̀bẹ títí kò mo kó rire fún kìnìún. àà ah, ikú oríire dẹ́gbà tẹ̀sán ẹni ti fún mi mo kọ̀ wá ní rílímù kọ̀ gbọ́ ọ̀n pánpánpánpánpán pánpánpánpánpán àà ta ló ń tẹ́ ọ̀nù báyìí tí máa yọjú báyìí bra. Ah, ó kọ̀ di tipa ah, àà kí ló ṣẹlẹ̀ ṣáà PSP ni mo ní pé irọ́ o ọ̀rọ̀ tó máa níbi kóró pé lẹ́yìn báyìí ni ọ̀rẹ́ wọlé wọlé wọlé báyìí kọ́kọ́ gbé mojo gbé mojo pàdé kan fún mi ọ̀rẹ́ fún mi one thousand sunday lé lórí ah kí ló ṣẹlẹ̀ àǹtí kì í tóbi kì í tó fọ àwọn bíi bọ́ìsì bíi mẹ́rin láti jáde wọ́n ti wọnú rúmi wọ́n ti ń gbé iṣẹ́ ayé jáde eníwèsàn kẹlẹ́ dá ṣe àlẹ́ ńlò eníwèsàn ṣe mọ̀ ṣe kẹ́yẹ mi wọ́n nílé yírí ọkọ̀ gbé tv wọ́ tv láyẹ̀ ni o ah! ọgbẹ ọkọ̀ àwòrán ọ̀dọ́ kọ́ ibi tí a madam ọ̀dọ́ ah! ẹ̀ sọ fún mi ààyè kò ríire ọ ní ìpè tí a lè sí fọ. Ah! <laughs> nọ́mbà àlìsò lọ́mọ. gàdó gàdó <laughs> ṣe ló burúkú ní ẹni gàdó gàdó nígbà tí màá gbalẹ̀ bí báyìí nígbà tí màá gbalẹ̀ báyìí ṣe ṣe wèrè yẹn ni. mi kì í ṣe láńlọ́ọ̀dù mi kì í ṣe láńlọ́ọ̀dù náà mi ò mọ ta ló wá sanwó lé. yàrá ta ló wá sanwó lé. wọ́n fún mi mójú mi lè parọ́ mo mu mójú pẹ̀lú one thousand two hundred. Ah! ọ̀gá kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọkọ mi sọ pé tí wọ́n ń chance ah! ọkọ mi sọ pé tí wọ́n ń ah! chance ọkọ mi sọ pé kí ló ṣẹlẹ̀. kò yé mi mo wọ́n fún mi mójú pẹ̀lú one thousand two hundred one two. gàdó gàdó ṣẹlẹ̀ ṣe yọwọ́. Ah, ah tèmi kọ́ mi kà dúró tèmi bá mi yé. Kò yé mi dọ̀dọ̀dọ̀ ṣé wọ́n ṣàǹtì. Sẹ́ẹ̀dì kò lọ gbà. Ah, ah, Àlùmọ̀ tó sìn wọ́n dé ta. Sẹ́ẹ̀dì kò ní mọ́tò yẹn gbà. Sẹ́ẹ̀dì kò ní mọ́tò yẹn gbà. Ọ̀dọ̀ àfarabalẹ̀ má lè ń ṣe báyìí. Ọ̀dọ̀ kí ló ń ṣe dọ̀dọ̀dọ̀dọ̀ ẹ̀kọ́ ń ṣọwọ́ báyìí ń ṣọwọ́ báyìí tẹ́lẹ̀. Ọ̀dọ̀ kí ló ṣẹlẹ̀? ọ̀gá farabalẹ̀ ọ̀gá farabalẹ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá kí ló mọ́rin báyìí ọ̀gá ọ̀gá ọ̀dà kí ló ṣe ọ̀gá ẹ fún mi ju four naira ni wọ́n fún mi one lé ní. ọ̀gá tí wọ́n ṣá ọ̀gá tí wọ́n ṣá ọ̀gá ọ̀gá kí ló máa ṣe báyìí. Alfa ọ̀rẹ́ mi. Wọ́n sọ bẹ̀rẹ̀ wé o. Ó wà pa o. Báwo ni o ṣe ṣọ̀rọ̀ gbogbo adé ìrìn àdúgbò náà kó pọ̀ ẹ̀ bákan náà? Ìyẹn ìyẹn mú gùn idiot ni. Ṣé mo kọ́ tí mo ṣe fún mi? Kí ló ṣe? Ẹbí hmm, tí mo gbọ́n nínú tí mo tún gbọ́n níta. Ọ̀rẹ́ mi. Tí mo lo Panadol tí mi ò lo eh? Panadol. Ó rè bóyá òun wise ló jẹ́ ara òun. Yóò mọ nǹkan tí mo ṣe fún. Ṣé ni mo fún gbọ̀bọ̀ security ẹ̀yẹn? gídádò àbí gádò or whatever mo fún ní one two bàbá yẹn tó like ògógóró níṣẹ́ ni mo fún lógógóró sí tí mo mú mọ́tò wọlé mm-hmm. mi park gbogbo ẹrù ẹ̀ sínú mọ́tò fọ́nì èsì nǹkan tó tẹ̀ dùn níjú mo bí àkọ́ sí mi park yẹn like bí àkọ́ tó tiẹ̀ máa nígbà tí mo máa ta gbogbo ẹ ní ìlú lówó ọ̀tí eight hundred and fifty thousand rẹ̀ mi. ó ga o. ah wẹ́niwèé ṣáà wàá máa fi flex àbí náà ó rò bóyá ah. òun wise lójú ara rẹ̀ ọba ti gàn lọ́gbọ̀n náà ó kú ti tiẹ̀ ṣá. anyway má worry tó bá ti flex tó ń bí báyìí tó bá ti kúrò ń bí ẹ farm ah, city q loss gbàgbé ọ̀nà ah, ní oní ìta máa hit ẹ̀ àwa ò ní paint town ní red o trust you. You're not going to do that. We trust You're going to rock it. Like yeah. seriously. Ẹ eh, ọ̀rẹ́ mi ṣe fàájì eight hundred and fifty thousand one. lẹ̀ kò sí ìtọ̀ ẹ̀bẹ̀ tó ń bẹ̀ ń sá tí n bá ti kọ́ṣọ máa lọ sí sáré mi lọ bí òkú mi ó lé mi jáde nílé toyúntoyún ní mi ò ṣe ọmọ fún ẹ mi ò bímọ fún ẹ àbí èmi kọ́ ni mo ṣe ọmọ o mi ò kì í ṣe ọlọ́run ó lé mi jáde nínú ilé ẹ̀ toyúntoyún ó tún gbé obìnrin wá bá mi bẹ́ẹ̀ ẹni tó fẹ́ fẹ́ lélẹ̀ torí pé onímọ̀ bí àbíkú. ọlọ́run máa tóbi lọ́ba òun ìwọ rí lẹ́lẹ̀ adé ìwọ lè wá bẹ̀ mí pé ó ní ọmọ lọ́dọ̀ mi. lọ́dẹ mo mọ̀ pé mi ò ní àwíjàre kankan lẹ́nu mo mọ̀ pé mo ti ṣe mo tẹ̀ ti ṣe lẹ́dàá. I've always blessed the day I met you. Àmọ́gbà tí mo ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀, they were way beyond my control. Oh, really? And that was what you had to send me out? I, I was, I was was created. I, I didn't know what to do at that point. And heaven sees my heart. Mi ò mọ̀ pé olóyún gbà yẹn. Èmi náà mọ̀ pé mo lóyún. So, ọmọ ló fẹ́ látọ̀dọ̀ mi kò ṣe èmi gangan ló fẹ́ adé. yes that is what you are saying assuming pé o mọ̀ pé mo lóyún o bá fi mí lẹ̀ sínú ilé ẹ̀ ọlọ́run kì í ṣe ọba ìkà ọlọ́run tí èmi ń pè tí mò ń sìn ò ń ṣe ọba ìkà i bet you mo bẹ̀ ẹ́ gan mo bẹ̀ ẹ́ èmi kọ́ mò ń ṣọmọ adé èmi kọ́ mò ń ṣe so ìwọ lè bẹ̀rẹ̀ inside my child is eight years mo fi oyún fún oṣù mẹ́sàn-án àdágbé àdàfà ọjọ́ tí mo máa bímọ dọ́tọ̀ pé ẹ̀ adé oníwo ní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú èmi àti ọmọ mi ó fi ẹnu ara ẹ̀ sọ pé òun ní ìkọ́kọ́ ṣe pẹ̀lú èmi àti ọmọ mi ó kì í ṣe ọlọ́run wàá tọ́ ọmọdé táìmù ní stéèjì tó ìwọ lè wá dọ̀bálẹ̀ kó wá bẹ̀ mí. lóòótọ́ ni mi kì í ṣe ọlọ́run and ever since I know better now The only thing I can ask of you right now is to please forgive me. Forgive you how? Why? I need you back. Lalade, I've always loved you. And I still love you. I need you back in my life. I need my child in my life cartoons understand. you need your child back in your life. Our child, I need. Really? Ade. do <laughs> ń bẹ̀ mí. Fìlà gan ṣì wà because go yé mi. No, no, no, no, need that to you because Ade, you are useless that is the best word. That is the best thing I can just use at once. And your child, our child, the child you said, you said it to doctor. Pé o ní ọmọ kankan pẹ̀lú mi. <laughs> Àbí kúkú ni èmi máa kuku ni ba Adé mo bí ọmọ bá mi wò fún ọdún mẹ́jọ ìwọ wá sí ọ sọ fún pé our child. Okay. I, have made lots of mistakes. I beg of you. I beg of you with everything you hold dear. I did my holders back. My life is in serious shambles and I did my family back. Forgive me. Mommy, please forgive daddy. I'm sorry. I'm sorry. Hello? Hello, wèrè sọ̀rọ̀ sókè. Wo àwọn What yẹn that ti da kílọ̀bù rú o. Àwọn bọ́ọ̀sì tó máa ń wá yẹn tó máa ń da kílọ̀bù rú lálẹ́ yẹn wàláì wọ́n ti ń bá wa I yìí. Wọ́n ti à ní wọ́n làgò mọ́lẹ̀ ìgò bá díje Maranaki mi ò ṣeré fún ẹsẹ̀ club ti dàrú everybody ti ẹ wo mò ń lọ o àní mo máa wá club mo máa wá lálẹ́ yìí mọ́ máa wá èmi gbọ́ ó dà mo ti gbọ́ mò ń lọ o tèmi nìyẹn. Mr. and Mrs. Adeleko, yeah, um, presently uh, condition mo yẹn ti critical there because uh, a máa need láti administer ẹ̀jẹ̀ fún eh. ó ti lose ẹ̀jẹ̀ gan. ẹ eh, kí ló máa ṣe báyìí sí. No, we need at least two pints of blood. Mo ní mo ní fọ mo ní fọ méjì méjì. No, a máa need láti ẹ máa need láti deposit owó náà ká tó lè bẹ̀rẹ̀ treatment. Okay, okay, bí èrò bí èrò. Uh, like thirty thousand will be okay for the two. Mo Mo ní cash iye tí mo wọlé tì mí dání náà ó ní yes yes. okay fine can we can we do tí bá ti deposit yẹn ti ṣe ẹ lè treatment. oh immediately of course I ìkan consult fún one reception Quality lè tètè treatment you know what eh, ìwọ ni sanwó yẹn tó bá sanwó yẹn ṣe kébì lọ kí ni mo wọlé because I value you. it's okay it's okay. Yeah. owó yẹn lọ ṣùgbọ́n. we we lost her. bóyá it was too late. it can never be too late you see. you just you just. Champion! Madam, let's it. You're not champion! You're not champion! Madam, ọlọ́wọ́ kí ẹ̀kọ́ máa gbà mí nígbà tí ọjọ́ mi kò tí ì tán. It's a pity that you have gone. Oh my shame. Ẹ kàn máa need láti take care easy ní ìsinṣẹ́ gbọ́. Just take things easy. Hmm? Ẹ ṣe. Hmm? kẹtẹkẹ ẹsẹ ti wà ọmọ kú ọkọ mi náà kú same day kí ni ẹ̀ṣẹ̀ e mi dókítà kí ni mo ṣe fún yín kí ló dé tẹ tẹ tẹ tẹ jẹ́ kí n jí sáyé tí kò yẹ kí kẹ fi mí sẹ kí lọ bọ ọkọ mi àtọmọ mi tẹ tẹ tẹ tún jẹ́ kí n wà láyé tẹ tẹ tẹ tẹ kí n lajú wọ́n ti kú ọ̀pọ̀ náà lọ. sí sí sí madam sí ẹ má tiẹ̀ fọ́ sára yín láti sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ you see after tí ẹ wà in coma for five days ibi tá a ti ń tọ́jú yín láti discover condition and tí ẹ bá tiẹ̀ wá fẹ́ wàhálà for any other thing torí condition yín yẹn. doctor condition mo ti ní kidney problem liver problem because ọmọ tó yẹ kó sí mi sìn ó ti lọ ẹ bá ti jẹ́ kí n kú kí n tẹ̀lé ọmọ mi kí n tẹ̀lé ọkọ mi ẹ tún wá sọ condition. sẹ́rí um, mrs adenekan uh, reason tí mo fi ń sọ pé ẹ láti stay alive nìyẹn because uh, in the process of treating you are discover pé you are three weeks gone oyún ọ̀sẹ̀ mẹ́ta wà nínú yín tó ṣe rí pé ọmọ yìí You need to leave for the baby. Doctor. Yes. Yeah. yes. You have to be strong for your baby, Sebo. Jẹ́ nípa ètò ẹ má ṣe wàhálà jù, ẹ má parí ẹ̀fọ́ kan ìbálẹ̀ kẹ́mi tọ́jú ọmọ mi ti bọ̀. It's not the end of the line. Hmm? Mama, mi ìsinmi ọmọ lásán pa àwọn ọmọ mi ò fẹ́ àkàndá ọmọ ni mo fẹ́ yes sir ẹ ẹ mú one side bá mú one side bá ẹ kò sí wàhálà màmá expect yín all right sir all right sir okay. ẹ̀yin náà la lẹ́lẹ́lẹ́ kí mo lè ṣe fún yín. a rí pé site níbí báyìí ni so a lè kò sí nǹkan tá a lè ṣe a lè bá yín kó yẹ̀pẹ̀ a lè kó oh, block a lè kò sí nǹkan tá a lè bá yín ṣe ń bí. Oh, o ṣe iṣẹ́ pop yẹn àti pé fúnyàn èèyàn ti wà lẹ́nu iṣẹ́ yẹn. ẹ ẹ sà ẹ wo pop kọ́ la bá wá síbí báyìí a lè bá yín kó yẹ̀pẹ̀ a lè kó sìmẹ́ǹtì a lè po sìmẹ́ǹtì àti yẹ̀pẹ̀ pọ̀ a lè kó búlọ́ọ̀kù a fẹ́ ṣiṣẹ́ a fẹ́ gbowó ká lè jẹun ibi ń pa wá ibi ah. ń panu wa yìí. yà ń jẹba bá ṣe wà yìí o ẹwẹ ẹwẹ yà ń jẹba o yà ń jẹba gidi ni o. ẹ mọ̀ kó tẹ́ ṣẹlẹ̀ ẹnìkan la máa ní ìníṣẹ́ ìbá. Ah, ó tiẹ̀ ti da èmi náà ni ọ̀rẹ́ mm, ní sùúrù farabalẹ̀ ṣé orí tèmi bá ti ríṣẹ́ ìwọ náà ti ríṣẹ́ ṣé o ti yẹ àmà ó tiẹ̀ ti da ọ́ bí iṣẹ́ ni ìyá àtẹ̀lé máa rú. irọ́ farabalẹ̀ farabalẹ̀ jẹ́ kó ń select wọn Mr. Man. Èmi sà. Tó bá ti di eight ní àárọ̀ la, ẹ̀rọ ìsìn ti ṣe. Má yẹ kó ju eight lọ. Ẹ ṣe sà. Ah, ah, èmi ń kọ́ sà. Àgọ́mẹ́ fà. Ṣẹ́gun farabalẹ̀, èmi náà ń bá wí. Èmi náà sọ pé kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la láago mẹ́jọ. Ah, kò yẹ kó bí ẹnu. Tó ń bá mú mi, ìwọ náà lọ mú tí n bá wá tí n bá ṣiṣẹ́ owó tí n bá pàjọ máa máa ná náà ni. kò lè tó wàá náà rẹ kò lè tó wàá náà. ẹ eh, eh, Olúwa ṣe tiẹ̀ náà níbòmíì wọ́n ti ní kémi wá bẹ̀rẹ̀ lọ́la èmi ti kún bẹ́ẹ̀ báyìí sí. ó kún bẹ́ẹ̀ kí ni o ti jẹun látàárọ̀. ṣẹ́gun àkàndá ọmọ ṣẹ́gun àkàndá ọmọ. orí mi jẹ́ fún mi ẹlẹ́dá mi má pè tèmi níyàwó báláwọ̀rẹ́ kò mí o jẹ́rìí bá ti ṣe. ṣẹ́gun tètè sọ nǹkan tó bá wá ẹnu iṣẹ́ mo wà. ọ̀rẹ́ mo ní kí n wá kí ẹnu bíbá yìí náà ni ìwọ náà mọ̀ pé ká ní mo bá ní nǹkan kékèké tèmi náà ń ṣe bí ìwọ yìí tèmi náà fi ń pawọ́ dà mi ò ní máa everywhere kan dá páro kò sí nǹkan kan everywhere wà bọ́rìn mo mo ṣe wà yìí mi ò tí ì jẹ nǹkan kan látà ebi ń pa mí burúkú burúkú mo ṣe wà yìí. ṣẹ́gun kó wá kí mi lẹ́nu iṣẹ́ tílé bá wà bọ́rìn wà á dẹ̀ lọ sí bet Eh, tó o bá dé ní kankan ṣe ló fi million five kò sùn ṣàmọ̀ pé níṣẹ́ mo wà. Eh, ìwọ ló ń sọ̀rọ̀ báyọ̀ rẹ̀ bẹ́tà já wo million five wo ni bẹ́tà já tó ní ṣé mo mọ̀yàn ká mi ò mẹ́ anybody náà ìwọ náà mọ̀ pé tí n bá ti rí ẹ lára ǹdí báyìí mo máa try láti mọ ibi tó wà ní ibi báyìí tí mo kàn ní kí n wá yọjú sí ẹ pé at least kí ilé má wà bọ́rìn kẹ́bí ibi ẹ̀kọ́ dá kò sí nǹkan kan ọ̀rẹ́ ibi tiẹ̀ ń pa mí mo ṣe wà yìí ṣé mi ò lè rí bó tiẹ̀ jẹ́ fifteen naira kí n tiẹ̀ lọ fi ga gàrí náà kí n fi sínú mo ìwà yìí ń ṣe ló dàbí pé ọ fẹ́ mi ò tí jẹun láti jẹta mo wà lẹ́nu iṣẹ́ báyìí sìn mi ì dẹ̀ fẹ́ wàhálà ẹnjìníà ìsídà kó lọ dúró sílé kí a close kí n máa bọ̀ wá báyìí lé kájọ ṣùgbọ́n tẹ́ bàtà bájọ fẹ́ ṣe báyìí sìn yìí ò ní lè dú ẹnu iṣẹ́ mo wà sìmẹ́ǹtì yóò gbọ́dọ̀ gbẹ mọ́ mi lọ́wọ́. a kí ló ń ṣẹlẹ̀ mí báyìí. ó fẹ́ wá gba kí. ó fẹ́ wá gba kí ni lẹ́nu iṣẹ́. kí kí spare kí. gbogbo àwọn ẹgbẹ́ ń ṣiṣẹ́ mí báyìí wọ́n ṣeré oúnjẹ ojú òṣì wa tó bá ṣiṣẹ́ tó tó bá yà sí wa ní pé kí n sọ fún ẹ àbí ẹ tiẹ̀ máa wò bọ́ iná ẹ gbà mí ah, mo dẹ̀ fọ́ọ̀sì ara mi mo fi mo fi sáyẹ̀nsì ní mo fi gba ẹ ṣiṣẹ́ ni o wọ́n ní kékeré má gba ẹ ṣiṣẹ́ o ẹ máa wọ alákòóbá ẹ̀dá ẹ lè e ṣá. mo mọ̀ ń ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ mo ń. ṣé wọn lo ni sìmẹ́ǹtì yìí ni ah. o fi sìmẹ́ǹtì lẹ sìmẹ́ǹtì máa gbẹ bọ́bọ́ ẹ má kó omi sí gbèsè náà ah. wò ó tẹ̀ tí wàá dá báyìí ibi tó bá dé iṣẹ́ ti stop sí nǹkan tó fẹ́ bá mi sọ mọ́ mi rẹ̀ fẹ́ gbọ́ anybody tẹ̀ wá bẹ́ẹ̀ mi má I'm a five thirty fifteen minutes to five flowers. kò tẹ̀ sí wàhálà ala wa ìpínlẹ̀ yìí méjèèjì. ṣẹ́gun sórí báyìí ṣẹ́gun ṣẹ́gun sórí báyìí. ọ̀gá ó ti jẹ́ kó dàbí dúró lẹ́nu iṣẹ́ ṣẹ́gun ó tún ti fi ti àkóbá mi wọ̀ lọ ó tún fi ti àkóbá mi ṣẹ́gun tó jẹ́ pé tí n bá pa mí ìbàlẹ̀ àjọ máa ná tí n bá délé wọ́n ti dàbí dúró báyìí ṣẹ́gun ẹ ẹ ti ní ẹ bó ṣe wá fèdè mo tún wá ah, kò máa sí ìfọ̀tàmọ̀tẹ́ lé báyìí. lọ́sọ̀ kankan lọ́wọ́ ara. àjọ bẹ̀rẹ̀ ṣẹ́ láàárọ̀ ni aago mẹ́jọ àárọ̀ làjọ bẹ̀rẹ̀ ṣẹ́ mi báyìí a máa close five thirty báyìí fifteen minutes to five wá fi tiẹ̀ bà tèmi jẹ́ wá fi tiẹ̀ ṣé wà dé lọ sùn ilé wa bọ̀ ní ojú bọ̀ ilé wa bàbá ńlá tó bẹ̀rẹ̀ lọ. yọ̀ọ́ ṣẹ́gun àkàndá ọmọ ṣẹ́gun àkàndá ọmọ ṣẹ́gun àkàndá ọmọ. kí ló fẹ́ sọ tá a lè sọ nínú ilé tó ní dandan kí n máa bọ̀ mí báyìí tó lẹ́yìn kò lè mí báyìí ló ti fẹ́ sọ fún mi kí nìkan tó ṣẹlẹ̀. wo bá ń kọ́lé ọ̀rọ̀ tó bá gba ọ̀sìn èèyàn kan kì í fòrò sọ wo ṣé wo notice lifestyle ẹni ṣé wo notice changes kan nínú gbogbo life cycle ẹni wo láti tó tó sí ń bá ọmọ wèrè bá ń kọ́lé àbí àbí ṣẹ́gun àbí wèrè yẹn eh, eh, àti bẹ́ẹ̀ ọwọ́lé ayé ẹ kò yé mi mo ṣé wo notice ni orí pé gbogbo kan ti dàrú fún ẹni ìwọ odidi ọmọ onílé ọlọ́dún ló wá dẹni tó wà lọ́rùn pankéré ṣé wọ́n observe ẹ̀ ni. òótọ́ mà lọ̀rọ̀ tó ń sọ yìí ah, ah, bébì òótọ́ ni o ò ṣe bébì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó mọ ṣẹ́gun mọ́tò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ní kò sí mọ́tò kankan lọ́wọ́ mi mọ́ báyìí sìn yìí wíìkì tí mo mọ ṣẹ́gun wíìkì yẹn ni wọ́n sáàkì mi ibi iṣẹ́ ibi iṣẹ́ tí wọ́n ti dẹ́ dúró kí ló ṣe fún wọn. mi ò ṣe kankan fún wọn wọn kàn ṣàdédé dá mi dúró níbi iṣẹ́ náà ni. wàá bẹ́tà kó yẹra fún ṣẹ́gun kó má tapo sáàlà ẹ̀ kó lifestyle akọ́kọ́ sọ fún mi pé olórí burúkú ni bọ̀bọ̀ yẹn wó gbogbo ọmọ ọmọ odidi onílé ọlọ́nà wà dẹni tó wà ń pọnpọn mi wà lẹ́rìn láti gbó mọ́ àmà ní ẹ boyfriend ẹ̀ ló ń pọnpọn boyfriend ló ń mi ò láìkẹ̀ yẹra fún jẹ́ káwọ jẹ́ ká tiẹ̀ wo lifestyle yẹn bó ṣe máa rí ná. èmi ò tiẹ̀ tètè notice o ṣe generally ní gbogbo Nàìjíríà mi mọ mọ́tò mọ́tò kìíní lọ mọ́tò kejì lọ wọ́n tún dá mi dúró ibi iṣẹ́ láìṣẹ̀ láìrò. òkú àkíyèsí o ti sọ fún mi sí èmi ti gbọ́n ṣó yí ẹ aláàtìṣe mi á mà ti ṣe ààrẹ ó mọ̀ pé ọgbọ̀ngbọ́n náà làgbàlagbà máa fi ń sá fún màálù máa máa yẹra fún ni ṣó ti yí ẹ máa yẹra fún. ó mọ̀ pé mo nídìí owó mo dẹ̀ nídìí iṣẹ́ gidi láfi maintain ẹ kí n lè fi maintain Yeah, wá solution sí ni o torí mi ò tèmi tiẹ̀ dislike èmi tẹ̀ yìí ti bọ̀bọ̀ yẹn naturally nù. all right mo ń jáde ni mo ní kí n sáré ah, ah just like that. ah. kí ni my pack jo. <laughs> give me my pack jo. Mm. all right ṣé mo wà lé. ẹ mo wale. lé mo wà lé jẹ́ kí n pa ẹ́ lẹ́sẹ̀ ah ọ̀rẹ́ ah, mo ti embe ń bẹ̀ yẹn náà báwo lẹ́bi ee eh, bébì ìyàwó wa. Um, okay baby ẹ eh, màá pè ẹ pẹ̀lẹ́ bá mi kí mọ́mì tó bá délé. ọ̀rẹ́ kí ni mo ṣe fún ìyàwó ẹ tí mò ń kí tí kò dá mi lóhùn kó kò ṣe kọjá wájú mi ọlọ́rọ̀ àbẹ̀tí dìde ọ̀rọ̀ ẹ ló ṣe sọ fún mi tó ń sìn yìí mo wá rí i pé òótọ́ ọ̀rọ̀ pátápátá ni gbogbo nǹkan tó ń sọ fún mi yá èmi ò tètè kíyèsí ni ṣẹ́gun látijọ́ tí mo ti mọ̀ ẹ́ igbá ilé mi ò lékún rí ó ń dín sí ni àwo ilé mi ò lékún rí ó ń dín sí ni kí n tó mú ẹ mọ́tò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ní mo ṣiṣẹ́ ní good well and reputable company ngbà tí mo mọ̀ ẹ́ mọ́tò méjì gorí odó yá ibi iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ mi ì ṣẹ̀ mi ò rò wọ́n ṣàdédé dá mi dúró oh had any value to my life see ìyàwó mi tó ń lọ yẹn ó ti jẹ́ kó yé mi wípé ìwọ gangan ni problem life mi and it's either kí n fọwọ́ mú òun àbí kí n fọwọ́ mú wọ tó dẹ̀ rọ ọmọ tó ń lọ yẹn ọmọ tó ń lọ yẹn ẹ̀mí mi ni ayé mi ni ọkàn mi ni ibùgbé mi ni kíndìnrín mi ni ibi tó ń dùn mí ni ibi tí mo fẹ́ fi ìgbésí ayé mi padà sí òun ló ń lọ yẹn so mi ò lè afford láti miss ẹ or lose ẹ a better kí wọ́n kó step aside yá yeah. mi ò bá ẹ rìn mọ́ mi ò bá ẹ ṣe mọ́ o ṣe gan-an mo dúpẹ́ ibi tó bá life mi dé o ṣe gan-an ni. ọ̀rẹ́ èmi máa ní o ti gbàgbé pé four months ago lo meet ẹni tó ń sọ yìí èmi àti ẹ ti jọ wà for the past twenty years. ẹ ẹ ṣẹ́gun àkọ́kọ́ lose contact bóyá time ta lose contact ẹ̀ ló ti lọ forí kó jàǹkárí wọ̀ káàkiri mi mọ̀. tó bá ti ṣe nǹkan tó fẹ́ ṣe tán ọ̀nà géètì nìyẹn ṣé o ti yé ẹ ọ̀nà géètì nìyẹn I don't want to associate with you I don't want to move with you I don't want to work with you again go your separate way let me go my separate way I don't want to see you in my life again good day. bí ìṣẹ́gun má fún mi lámọ̀gbà jẹ́ ìsinmi ọmọ lásán pa àwọn ọmọ mi ò fẹ́ àkàndá ọmọ ni mo fẹ́. gbé ìyá ìyá rẹ ní í ṣe ọ ìyá ìyá mi mm. ah, mo sọ náà ah, mo ṣe ń rí wọn lemọ́lemọ́lemọ́lemọ́ yẹn mo mọ̀ pé nǹkan tó máa jẹ́ náà nìyẹn ah, mo mọ̀ pé ẹ lè ẹ lè ẹ lè fún mi lófo láyé. kí ló pokọ rẹ. ṣẹ́gun. ọ rogun ṣẹ́ o sọ́rí ní tó ń bẹ lára rẹ̀ nísìn bẹ́ẹ̀ báyìí lè tẹ́ ọgbà kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ bọ̀ ti dúró yìí ọmọ náà ń gbẹ̀ ń búlútùtù. òṣì yóò mọ̀ tan square yóò mọ̀ tan square sí ara olúwa rẹ̀ ni. kí ló dé bàbá ẹ̀yin náà lẹ́sìn ní kí n wá iye kan lọ pé fẹ́ bá mi ṣe nǹkan kan mo tiẹ̀ ti wá kẹ̀dẹ̀ máa wo mo tiẹ̀ gbìyànjú o wọ́n ní n wá lọ́la ṣùgbọ́n ọ̀la ń sìn yín bó ṣe wà yẹn mo mọ̀ pé bó jẹ́ tọ́wọ́ kọ́bọ̀ kan màá mú wá fún yín ẹ bá mi ṣe ti bí yẹn ẹ jọ̀ọ́ ṣe ti gbọ́ bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ó ṣàfẹ́ kí oṣù àti kọ́lù kán máa bó káàdì fún ọ. bíi ti báwo bàbá. wọn bó káàdì fún ọ sọ ti gbọ́. ah báwo lẹ ṣe mọ̀ ẹ tẹ̀tẹ̀ ń jánà ni ẹ tètè bá mi kí yanu tètè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí mo ti ṣèlérí pé tí yanu bá ṣẹlẹ̀ máa kọ́lé fún ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ máa gbá. mọ mọ ṣe yọnu mọ kọ́lé fún mi o. ẹ ẹ lè fi mí lẹ̀ báyìí bàbá ẹ jọ̀ọ́ bí máa wá lọ́la máa mú ti bí yẹn wá. jẹ́ kí kọ́lù àtọ́sú kán bó káàdì fún ọ ná tán bá ti wá bó káàdì fún ọ mọ kọ́ lè ṣó. ẹ kò sí wàhálà ìyanu máa ṣẹlẹ̀ bàbá. múra o. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣé bàbá ìyá ti bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn ó wá ṣe ó sori ọ̀rọ̀ orí rẹ ti ń súnyàn lọ. ní ìbá ilé tẹ́wọ́ gbọ́ lọ́wọ́ eléyìí àfàìmọ̀ pẹ̀lú ayé mọ́ sàgbà. pé ó ṣẹ́gun àkàndá ọmọ ṣẹ́gun àkàndá ọmọ ṣẹ́gun àkàndá ọmọ. màmá èmi ni mo ránṣẹ́ pé kán pè yín wá tó bá jẹ́ wípé ọ̀rọ̀ yẹn gba pé kéèmí dìde láti wá bá yín mi ní kàn pé yín wá máa dìde torí àgbàlagbà tẹ́ jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí inú ní ọlọ́run la gbọ́dọ̀ ti sọ. nítorí níwájú ọlọ́run ọbẹ̀ rí ọlọ́run sọ nínú rẹ̀ wípé ègbé tá a rán tí ò jẹ ègbé tá a rán tó ń sọ wípé bàbá wípé ṣẹ́rí ìránṣẹ́kùnrin yìí ọmọ ológo ni o ọmọ olóríire ni o ọmọ aláyọ̀ pàápàá sì ni ṣẹ́wárí ogun tó ń jà á ogun yìí lágbára mà ogun yìí kọjá bẹ́ẹ̀ mà màmá ègún aláyànlé ni ogun tó ń bá ègún yìí nínú ẹ̀ láti lóyún ẹ̀ nínú ẹ̀ ló ti mu omi ara nínú ègún yìí ló ti mu ẹ̀jẹ̀ ara nínú ègún yìí ló ti ń wẹ̀ nínú ẹ̀jẹ̀ kódà nínú ègún yìí la bí sí nítorí náà lègún yìí ṣe bá a mulẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu a rí wípé òun fà á kò tóra wọn a rí wípé òun le òun ò bá a rí wípé òun wá bẹ́ẹ̀ kò sì rí i ṣùgbọ́n táyé lógun tí ọlọ́run ní kíni ní ìṣẹ́gun ogun tọ́lọ́run ti fi wọn ní dandan ni kó ṣẹ́ bíbélì sọ wípé àwọn bàbá jẹ èso eyín kan àwọn ọmọ ṣé ìyá ìránṣẹ́kùnrin ló jẹ èso eyín wá kan òun ègún àtara ìyá ní ja ìránṣẹ́kùnrin yìí ègún yìí ó jẹ́ ohun tó lágbára amúmiri wípé ìyá tó bí ìránṣẹ́kùnrin yìí ó ti fẹnu kọ láti ìgbà múndíá rẹ̀ wá mi ìmọ̀tẹ́ bá ní àkíyèsí ìrántí ọlọ́run fi ń wọ̀n lọ́wọ́lọ́wọ́ bóyá ẹ lè rí àkíyèsí torí pé ohun táwọn rí wípé ìyá yìí ti fẹnu kọ ìgbín ẹ̀ ló wá ń ja ọmọ. ẹ pẹ̀lẹ́ mà ọ́ ìyọ̀lẹ́ ló má dẹ̀ tún jẹ́ ńgbà tó ń délé náà tún ṣe bẹ́ẹ̀ àbí kí ló wá ń ṣẹlẹ̀ báyìí ah, má ṣe ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ ètò máa bá ń kalẹ̀ lọ́ọ́ máa ṣe fún yín lágbára ọlọ́run ẹ kú ọ̀rọ̀ ọmọ mà ẹ pẹ̀lẹ́. màámi ṣé mo mọ̀ pọ́dọ̀ ya jẹ ilẹ̀ ń bọ̀ wáyé pé mo mọ̀ pé bíbá ilẹ̀ ń bọ̀ mi ní tẹ̀lé ń ṣé gbogbo arádùúgbò kan ló máa pa bìkú lọ bí jọ. ṣé ó tó tó tó bẹ̀rẹ̀ dà sí. ìyá mi ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú ẹjọ́ ọmọdé ni o ẹjọ́ ẹ kò mọ kankan o ẹjọ́. ìbínú ọmọdé ló ń ṣe mí ìbínú. <laughs> lágbára Ọlọ́run ọba àwọn Ọlọ́run ọba àtọ ògbó wọn tó dáa lọ́lọ́run máa ṣe ẹ lẹ́mà. báàgì mi tó gbé wọlé yìí bóyá tó bá ṣe díẹ̀ wà á tún lọ mú tá a máa fi ra tá a máa fi ra nǹkan nù ẹ̀. Mami, agbára. Ó jàre. Àbúrò afọ̀nà. Ìyá akọ́dù ẹ̀ fún mi lẹ́jọ́. Wọ́n ti bàjẹ́ ń kí ló ń ṣèwọ ọmọ yìí náà? wọn ti gbọdọ̀ bẹ ṣeré èèyàn fọ ọtọ ó kí ẹ lójì gẹgẹdẹ nílẹ̀ hmm, máa lẹjú pa máa sọ̀rọ̀ sí wọn kí ló ń ṣe ẹ náà kí ló dé tó bàjẹ́ báyìí ṣé o gbọ́n tó sọ fún ẹ tó lò tiẹ̀ bàjẹ́ tó gbogbo ẹ̀ ló ti mọ̀ ẹ́ ló ní bàjẹ́ à ń gbà tí kì í ṣe pé nǹkan mi wà bíṣẹ́ bẹ́ẹ̀ mi ṣe kọ́ ẹ tó ni ah, kó jẹ́ gbogbo èèyàn ṣàyẹ̀bù ni tiẹ̀ ara alẹ́ bọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ èébú ni bọ́n bẹ́ẹ̀ ṣeré èébú ni pẹ̀lẹ́ nu ìyẹ́nu yìí kí ló dé nígbà mo lọ síbi tí mo lọ ń sìn tí mo dé ń sìn náà eh, eh, eh, náà péjọ náà wo èèyàn kan ọlọ́run kó ṣàánú ẹlẹ́mí náà ní kí n lọ bá wọn wò lolúwa ẹ débẹ̀ ọlọmọdé kọ mu ìyàwó rẹ mi náà ni ìyàwó rẹ náà ló ṣẹyàn ni ni mo ṣe ní kí n dé kí n wá sọ fún ẹ tí wọn tó tún ṣe Ọlọ́run ló mẹni tó ṣe tó tẹnu fi kó bá Ọlọ́run ní jẹ arírò ìyá mo ṣe ní kí n dé lẹkìtì abẹ sọ ìwọ tó jẹ kó sẹ́ni tó lè bú yìí ọ ara ẹ náà ló tún ṣe yìí kí ló wáá dé kí ló ṣe ẹ ó tẹ̀lé mi lọ kíyàn jèlò náà ọ̀tọ̀ ní tòun sọ lọ́run tó pẹ̀lẹ́ lẹ́nu lájẹ káàtì ni mo pe tó máa lọ sọ ní ṣé màá jẹ́ kó tẹ̀lé mi àbí kí ló wáá dé ẹnu nípa ẹ torí Ọlọ́run jẹ́ ọkọ mi rọra Ọlọ́run máa ṣàánú mi o Ọlọ́run máa ṣàánú mi má má jẹ́ kẹ́nu pa má má jẹ́ kẹ́nu ṣọmọ mi léṣe o mo dẹ̀ ń bẹ sọ́tò o mo ń bẹ sọ́tò o àbí báwo ló ti ṣe ń kọ́ àti fi kọ́ ẹ. ẹ ah, eh, ẹ gbà mí ah, kí wọ́n gbọ́dọ̀ bọ́ ọmọ ṣẹlẹ̀ kó má gbọ́dọ̀ bá sọ̀rọ̀ àfi máa sọ̀rọ̀ sí wọn máa bú wọn máa sọ̀rọ̀ sí wọn kí ló dé. ìṣẹ̀lẹ̀ yìí òun ló fa ègún o òun ló fa wàhálà àti ìdààmú nínú ayé ọmọ yín obìnrin gan pàápàá tó jẹ́ ìyá ìránṣẹ́kùnrin yìí òun ló fa gbogbo àbíkú tó ń bì tó yẹ pé tó bá bímọ á kú òun ló fa gbogbo wàhálà ìdààmú rúdurùdu tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ wípé ìránṣẹ́ yìí kì í ṣe àkàndá ọmọ tó bá jẹ́ wípé kì í ṣe ẹni tí Ọlọ́run tó yàn tó dá láyé ọ̀tọ̀ láti ọ̀run wá òun náà bá má sí mọ́ òun náà bá ti kú kò bá ti ré kọjá lọ ṣùgbọ́n ogun tọ́lọ́run ti fi wọ̀n ó ti bí ṣiṣẹ́ arákùnrin mi ṣó wá rí wípé kì í ṣe ìyá ìyá ẹ̀ ló ń ṣe ẹ́ ìyá ìyá ẹ̀ kọ́ ló ń ṣe ẹ́ nítorí wípé àwọn ẹ̀mí òkùnkùn àwọn ègún yìí

là á rí wọn tó ń rí wípé wọ́n fẹ́ gún ẹ lọ́bẹ bóyá wọ́n lé ẹ bóyá wọ́n fẹ́ kó ga màmá kọ̀ ní orúkọ Jésù nítorí pé a ti ká ní àṣẹ ó ní gbogbo ẹ̀mí àjòjì àwọn ẹ̀mí tí a ò fìwé pè wọ́n ní wọ́n á fi ìbẹ̀rù bojo sájáde níbi kọ́ lọ́ọ́ fi wọn gbogbo ẹ̀mí òkùnkùn tó ń gbàgbọ́ ara màmá yìí wọ̀ lónìí ó dágbére ọ̀rọ̀ ayé yìí ó ní ìyànjú. Ah ṣẹ́rí ibi tá a dé yìí ẹ má bẹ̀rù ẹ fọkàn yín balẹ̀ ẹ ní ìgbàgbọ́ nínú ọlọ́run ẹ ní ìgbàgbọ́ pé ní ìgbà tẹ́ ti lè dẹ́sẹ̀ wọrí òkè yìí ogun ayé yín ti ṣẹ́ ìṣòro yín ti tán ṣùgbọ́n nǹkan tó wà níbẹ̀ ni wípé a máa fi àwẹ̀ àtàdúrà jagun mo nígbàgbọ́ wípé tá a bá ṣe èyí ẹ rí i pé ayọ̀ láyé yín abẹ́sì máa já sí. ìránṣẹ́ kan náà ti wà nínú bíbélì jábísì olórúkọ ìbànújẹ́ ni kódà ègún tí ń já jábísì gangan àtàrà ìyá tó bí ni kò ní ayọ̀ kankan kò ní ìdùnnú kankan látàárọ̀ dálẹ́ ṣùgbọ́n ọjọ́ tí ìránṣẹ́kùnrin yìí tó pinnu tó bá Ọlọ́run pàdé lọ́jọ́ náà láyé ẹ̀ bẹ́ẹ̀ sí yí padà gbogbo àwọn èèyàn tó ti rò pin wọ́n bẹ̀ sí bi wípé báwo ló ṣe ṣe ibo ló gbé gbà àwọn tó ti fi ṣe yẹ̀yẹ́ wọ́n padà wá bá gbégbá ọpẹ́ ní orúkọ Jésù wọ́n bá yín gbégbá ọpẹ́ ó ní ìró ayọ̀ láwọn máa gbọ́ nínú àga àwọn olódodo látòní lọ ìró ayọ̀ kó bẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé yín. Ah ìró ìdùnnú kó bẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé yín gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá màmá mi tó bá ṣe bí òwe ẹ mi mà wọ́n ní bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ ìgbà táwa fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà yìí ó wá kù sí yín lọ́wọ́. ẹ wo gbogbo ohun tí ẹ bá ní kì í ṣe òun náà máa ṣe àníkáyé ọmọ mi fi níyànjú ẹ̀yin náà ẹ wò ó ewúrẹ kì í ṣe pé mo kàtíkèsí mélòó ló kù wọn bá ètò kù iná ẹjọ ẹgbà mi kí n jẹ wọn mọ ẹbẹjọ ẹgbà mi kó yanjú. tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo wa máa jọ wà nínú ilé Ọlọ́run láti ọ̀la lọ. èmi ò tiẹ̀ lọ lé mọ́ lálẹ́ ibi tí mo máa sùn lélẹ̀. gbẹ̀yìn ò bá tẹ̀lé bá wa gba àwẹ̀ funfun ẹ bá a péjọ nínú àdúrà ṣùgbọ́n èmi àti yín màmá tí náà máa bá wa gbà kí ni mò ń ṣe bẹ́ẹ̀ ló yá ní ìsìn kí ló dé mélòó mò ń jẹ́ nu oúnjẹ tí máa ní mi lè gbà wẹ̀ má gbà ó yá. sọ a máa fi àwẹ̀ ìjẹgun láti ọ̀la mo mọ̀ ike ogun yẹn tó ti ṣe ẹja gbàdúrà ní orúkọ Jésù. ṣẹ́gun àkọ́dá ọmọ ṣẹ́gun àkọ́dá ọmọ ṣẹ́gun àkọ́dá ọmọ. ṣẹ́gun àkọ́dá ọmọ ṣẹ́gun àkọ́dá ọmọ àkàndá ọmọ ṣẹ́gun àkàndá ọmọ.